move internet ní tiẹ̀ ó e jẹ́ kí ẹ e lọ eré ẹ̀rọ ayélujára níwọ̀n tí ò ní ná yín lówó tó pọ̀ rárá fẹ́ni tó sanwó kalẹ̀ àǹfààní ọ̀tọ̀ọ̀tọ̀ méjì ló ń bẹ fún un yálà kó máa ṣiṣẹ́ lọ lórí fóònù rẹ tí ó sì máa ná ní fún mẹ́ta àti tàǹgà tàbí kó ṣe fọ̀fẹ́ ẹ̀rọ ayélujára èyí tápá rẹ bá ká ẹ tẹ étoile trois cent soixante-quinze étoile trois étoile un étoile un dièse kẹ́ àmì ìpè lórí fóònù yìí fún ìkejì tí a ṣe àlàyé rẹ̀ wá lọ ẹ tẹ òǹtẹ̀ étoile trois cent soixante-quinze dièse kẹ́ ẹ tẹ̀lé àlàyé tó kàn. láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀ ẹ tẹ òǹtẹ̀ ẹ̀jọ láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán láti padà sí ìpele tó kọjá ẹ òǹtẹ̀ òfo.